ìlábùrù tí olóyìnbó ń pè ní baboon ó wà lára àwọn ẹranko tí èé bẹ̀rù pàápàá jùlọ tí wọ́n bá wà papọ̀ oríṣi fọ́nrán ni mo ti rí níbi tí wọ́n ti jọ wà papọ̀ tí wọ́n sì kó ìyà fún ẹkùn kan èyún ògìdán fúnra rẹ̀ títí ẹkùn fi ferege èmi náà sì ti rí fọ́nrán ibi tí wọ́n ti lé ẹkùn kan lọ rí pé àwọn ò fẹ́ lágbègbè wọn àmọ́ torí wọn ò gbé àárín àwọn èèyàn ní nàìjíríà kò jẹ́ ká mọ bí wọ́n ṣe ní ìgboyà àti àfojúdi tó o ní South Africa ẹ̀wẹ̀ <laughs> wọ́n ń fojú àwọn èèyàn rí màbo ìgárá ọlọ́ṣà gidi tí ń wọlé kónilẹ́rù kónilẹ́rù ni wọ́n àmọ́ ẹ jẹ́ àkọ́kọ́ tiẹ̀ wo irú ẹranko tí Yorùbá ń pè ní ìlábùrù gan Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kógi ibo lu ọgbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn lè jó ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn ìlábùrù tó lóyìnbó ń pè ní baboon wọ́n jẹ́ ìran ọ̀bọ tí máa ń gbórí ilẹ̀ dáadáa oríṣi márùn-ún ni wọ́n olive baboon alákọ̀ọ́kọ́ òun ló wà ní ilẹ̀ wa nàìjíríà wọn a tún máa pè é ní anubis baboon òun sì ni àwọ̀ èèyàn yorùbá mọ̀ sí ìlábùrù gangan gan ní àwọn orílẹ̀-èdè míì tó wà ní apá ìwọ̀ oòrùn áfíríkà bíi tiwa a lè rí guinea baboon tí ó jẹ́ ẹ̀yà tó kéré jù láàrin wọn bẹ́ẹ̀ ni yellow baboon náà wà ní apá ìlà oòrùn áfíríkà hamadryas baboon náà ń bẹ ní àríwá áfíríkà tẹ́ ẹ wọ ilẹ̀ àwọn lárúbáwá bẹ́ẹ̀ ni kí ń dábàbùn náà wà tóun jẹ́ ìran ìlábùrù tó ní ìwà tútù jù ẹ lè rí wọn ní orílẹ̀-èdè bíi Democratic Republic of Congo Angola àti Zambia ó sì ṣeé ṣe kẹ́ ẹ rí wọn ní apá ìwọ̀ oòrùn Tanzania ẹlẹ́ẹ̀karùn-ún tóun máa ń tóbi jùlọ tó sì dàbí ẹni pé òun ló burú jù òun ni Chakma Baboon tó wà ní South Africa àti àwọn orílẹ̀-èdè tó yí i ká àwọn Chakma Baboon yìí ni mo ní wọ́n máa ń lọ jalè nínú ilé tí wọ́n sì máa ń ṣílẹ̀kùn mọ́tò lọ jalè nínú ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ á da ọmọ pọ̀ tọ́ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí àwọn ìlábùrù lápapọ̀ pẹ̀lú àwọn àlàyé tí mo ti ń ṣe bọ̀ látẹ̀kan ẹ ó ti róye pé ilẹ̀ adúláwọ̀ lẹ ti lè rí wọn yàtọ̀ sí hamadryas tí mo ní òun máa ń wà ní ilẹ̀ lárúbáwá díẹ̀ àwọn ìlábùrù jẹ́ ọ̀bọ tí máa ń pariwo púpọ̀ o tóun wọn sì jákè gan wọn ní orí tó tóbi ìpẹ́ǹpẹ́jú wọn náà máa ń rí pàǹpà ibi imú wọn mọ́ ẹnu tí olóyìnbó ń pè ní muzzle ó máa ń jọ ti ajá ojú wọn ríran dáadáa o bẹ́ẹ̀ ni wọ́n ní irun ní gbogbo ara yàtọ̀ sí ibi ojú wọn àti ìdí nìkan eyín iwájú àwọn ìlábùrún púpọ̀ kódà ó fẹ́ẹ̀ tó sẹ̀ǹtímítà márùn-ún ó sì gùn ju tàwọn ẹkùn gan lọ wọ́n sì máa ń lo eyín yìí yálà láti ṣọdẹ tàbí láti fi gba ara wọn sílẹ̀ lọ́wọ́ alátakò wọn a sì tún máa lò ó láti fi dúnkokò mọ́ ara wọn. èyún àwọn akọ tó bá fẹ́ gbéná wojú ara wọn nítorí abo à wọ́n ń ṣí ẹ̀yìn yìí tí wọ́n dúnkokò mọ́ra wọn ni. ọ̀rọ̀ abo ṣáá kọlọ́hún ó ṣàánú ẹ̀yin ọkùnrin mi ò ní í wé nǹkan kan. èyí méjìlélọ́gbọ̀n èyí thirty two ni ló máa ń wà lẹ́nu àwọn ọ̀làbùrù bíi tàwọn èèyàn náà bí wọ́n ṣe wá máa ń lo ọjọ́ wọn lójoojúmọ́ ó fẹ́ fara pẹ́ tàwọn èèyàn náà èyí ò ní pé wọ́n máa ń ní daily routine ní ọwọ́ nǹkan bíi aago méje àárọ̀ ìyún seven o'clock sí aago méje àbọ̀ ìyún seven thirty a.m. ni wọ́n máa ń sábà jí wọn ó kọ́kọ́ wà papọ̀ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí <laughs> ó dàbí ìgbà tẹ́yìn náà bá ń ṣe money devotion wọn ó bára wọn túnra ṣe lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ wá wá oúnjẹ òòjọ́ wọn lọ bí wọ́n bá ti wá jíjẹ mímu débì kan tó rẹ̀ wọ́n wọ́n ó sinmi díẹ̀ wọ́n sì tún bá ara wọn túnra ṣe bí wọ́n ṣe ṣe ní títí tí ilẹ̀ ó fi ṣú tí oníkálukú wọn sì lọ wábi wọ́ sí. Si ìbánitúnra ṣe wọn ó fẹ́ jọ tàwọn elégbède akọ a máa fi wá ojúrere abo àwọn tí ipò wọn sì kéré wọ́n fi máa ń wá ojúrere àwọn ọ̀gá lójú agbo wọn wọ́n máa ń pọ̀ lójú agbo àwọn ìlábùrò wọ́n lè tó àádọ́ta kódà àkọsílẹ̀ àwọn tó pé ọ̀ọ́dúnrún ìyún three hundred ti wà rí olórí akọ kan ni ó sì jẹ́ adarí fún wọn tí àwọn tó kù wọn máa jẹ́ ìsọ̀ǹgbè rẹ̀ bí àwọn akọ yìí bá ṣe dàgbà tó tí wọ́n sì tóbi tó ẹni wọ́n fi máa ń ní ipò lójú agbo ṣùgbọ́n ní tàwọn abo bí wọ́n ṣe bí wọn tẹ̀lé ara wọn ìyún birth order àti ẹni tó bí wọn gangan gan ẹni yóò sọ irú ipò tí wọ́n ò ní àwọn àlábùrù tó bá ti dàgbà wọ́n á máa gùn tó ọgọ́ta sí àádọ́rùn sẹ̀ǹtímítà látorí dé ìdí tí ìrù wọn lọ́tọ̀ lè gùn tó ogójì sí ọgọ́ta sẹ̀ǹtímítà ní tiẹ̀ wọ́n sì máa ń wúwo tó kílógíráàmù méjìlélógún sí mẹ́tàdínlógójì oríṣi ìlábùrù tí wọ́n bá jẹ́ ni yóò sọ bí wọ́n ṣe tóbi tó bí wọ́n sì ṣe wúwo tó ní àwọn ibi tí wọ́n bá ti wá ń gbé lẹ́ẹ̀bá ìletò àwọn èèyàn ẹ kò sí kí wàhálà àárín àwọn èèyàn òun ìlábùrù ó má ṣẹlẹ̀ ńbẹ̀ o àwọn àgbẹ̀ kórìíra wọn torí pé wọ́n máa ń wọnú oko láti ba èrè oko jẹ́ tí wọ́n sì jẹ wọn níjẹkújẹ kódà àwọn àgbẹ̀ olóhùn ọ̀sìn ò bọ́ lọ́wọ́ wọn o àkọsílẹ̀ wà níbi tí àwọn ìlábùrù ti wọ ilé ọ̀sìn ẹran lọ tí wọ́n sì jí ewúrẹ́ tàbí àgùntàn gbé láti lọ jẹ torí wọ́n fẹ́ràn àti máa jẹ koríko èèpo igi o kòkòrò àti oríṣiríṣi èso bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ ẹran náà wọ́n a máa jẹ eku ẹyẹ kòkòrò ẹyin kódà bọ́wọ́ wọn bá tẹ àwọn ẹranko bíi èsúró àgùntàn ẹtu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi lánu ni o wọ́n a tún máa jẹ ẹja àti ìgbín odò náà wọ́n a máa jẹ àwọn oríṣi ọ̀bọ kéékèèké míì tọ́wọ́ wọn bá bá a bí wọ́n bá wá sáré láti jí nǹkan jẹ kéèyàn tó ká wọn mọ́bẹ̀ wọ́n ní àpò ní ẹ̀kẹ́ wọn tí wọ́n ó sì dì sí ẹ̀gbẹ́ méjèèjì lẹ́yìn tí wọ́n bá ti jẹ tán lẹ́yìn tí wọ́n bá débi tí ọkàn wọn ti balẹ̀ ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá yọ èyí tó wà ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ wọn láti jẹ lásìkò tí ebi bá pa wọ́n àwọn ìlábùrú máa ń wẹ̀ o wọn a sì máa wọnú omi yálà láti dí ooru tàbí láti wá oúnjẹ ṣe é pé mo sọ fún yín pé wọ́n máa ń jẹ ẹja náà tí ara abo bá wá wà lọ́nà ní agbo àwọn ìlábùrù fún ìbálòpọ̀ ìdí rẹ̀ ó ti wú tí yóò sì tóbi kẹ́kẹ́kẹ́ ju ti tẹ́lẹ̀ lọ yóò wá pọ́n fòò ìdí àwọn míì nínú wọn ó lè tóbi sí i ní ìwọ̀n sẹ̀ǹtímítà mẹ́rìndínlógún nínú wọn bí àwọn tí ìdí wọn bá wú tó sì pọ́n yìí bá ju ẹyọ kan lọ lójú agbo èyí tó fi jẹ́ pé ẹni tí ìdí rẹ̀ bá tóbi jù lẹ́yìn ọkùnrin kan ó tẹ̀lé ń tiyín ìwádìí fi hàn wípé àwọn ọkọ ìlábùrò rí bẹ́ẹ̀ rárá o bí ìgbà tí abo yìí bá ti bímọ kẹ́yìn bá ṣe pẹ́ sí sí àsìkò náà ni làwọn akọ yóò fi kọ́kọ́ wu ọ̀dọ̀ rẹ̀ sí. ìyẹn ni wípé abo tó jẹ́ pé bí oṣù mẹ́jọ sẹ́yìn ni ló ti bímọ gbẹ̀yìn àti abo tó jẹ́ pé oṣù méjìlá sẹ́yìn lòun ti bímọ gbẹ̀yìn èyí tó jẹ́ pé oṣù méjìlá ló ti bímọ sẹ́yìn yẹn ẹni wọn ò mú ní tiwọn àwọn abo náà sì máa ń jẹ́ káwọn akọ mọ̀ pé àwọn ti gbáradì nípa rírèdí níwájú akọ tí wọ́n bá fẹ́ràn lásìkò náà tàbí kí wọ́n jókòó sórí ẹ̀ka igi tó wà ní òkè ibi tí akọ náà jókòó sí débi wípé tó bá gbójú sókè báyìí onítìbí ni yóò rí níbi tó pọ́n sí fò níbẹ̀ àṣàwọn abo ẹranko náà a máa dẹ páńpẹ́ dì í ó ṣàánú wa ìbálòpọ̀ wọn èpẹ́ láàrin ìṣẹ́jú àáyá mẹ́wàá sí ogún pàápàá pàràpàrà wàràwàrà hàn ohun tá à ń wí yìí ti tán o fún bí oṣù mẹ́fà ni abo wọn fi ń gbóyún ọmọ kan ṣoṣo ni wọ́n sì máa ń bí wọ́n lè bí ìbejì nígbà míì àmọ́ èyí ò wọ́pọ̀ rárá àwọn ọmọ ọ̀hún èyí sì sábà yè tí wọ́n bá jẹ́ ìbejì ni bíi kílógíráàmù kan ní àwọn ọmọ yìí ní àsìkò tí wọ́n bá bí wọn àwọn ìlábùrú máa ń tọ́jú ọmọ dáadáa o wọ́n máa gbé ọmọ náà mọ́ àyà kiri ni títí tí yóò fi ṣe pọ̀n sẹ́yìn wọn ó di lẹ́yìn tó bá pé ọmọ oṣù mẹ́rin kí wọ́n tó gbà á láyè láti máa bá àwọn akẹgbẹ́ rẹ̀ ṣeré àsìkò yìí náà ni wọ́n gbìyànjú àti já ọmú lẹ́nu ọmọ náà ọ̀pọ̀ àwọn ọmọ yìí ni ò sì máa ń kọ́kọ́ gbà láti já ọmú òun látàrí ìfẹ́ táwọn ìyá wọn fi hàn wọ́n. mo ti rí fọ́nrán kan rí láàrin àwọn ìlábùrú kan tí akọ alátakò tó pa ọmọ kan nínú àwọn abo yìí abo àti akọ tó jẹ́ ọkọ rẹ̀ sáré gbìyànjú àti gba ọmọ náà ṣùgbọ́n ọmọ náà kú kí wọ́n tó rí ìgbà padà ìbànújẹ́ pípàdánù ọmọ yìí ó hàn lójú ìyá ọmọ náà odidi ọjọ́ mẹ́ta sì ni abo ìlábùrú yìí ló fi ń di òkú ọmọ rẹ̀ káàkiri tó tún bá a túnra ṣe nígbà tó di pé òkú ọmọ náà bẹ̀rẹ̀ sí ní rà tó ń jábútẹ́ èlò tó gbé e jù sílẹ̀ èyí fi hàn wípé àwọn náà mọ ìdúnra pé iná ọmọ jó ni ọba Èdùmàrè mọ́mà fi náà ọmọ jó ẹnìkọ̀ọ̀kan wà gbogbo àwọn tó sì ti jó kí ọba Èdùmàrè tù wọ́n nínú kó sì fi ọ̀pọ̀ ire rọ́pò ẹ̀ fún wọn o ní àárín ọdún kẹfà sí ìkẹjọ ẹni àwọn ìlábùrú máa ń bàlágà àwọn abo máa ń dúró lójú agbo tí wọ́n ti bí wọn ní o ṣùgbọ́n àwọn akópọ̀sókè rajà láti wọ́ ojú agbo míì lọ bó bá dé ojú agbo tuntun yìí òun ní ipò rẹ̀ ó kéré ju o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní gun àkàbà ìgbéga títí tóun náà fi dé ipò tí ó lẹ́tọ̀ọ́ sí ààbò bí olórí akọ tuntun ìyún alpha male míì bá gorí àléfà lẹ́yìn tó bá ti borí èyí tó wà níbẹ̀ tẹ́lẹ̀ ó lè pa gbogbo àwọn ọmọ táwọn abo ń tọ́ lọ́wọ́ níbẹ̀ nítorí ó mọ̀ pé ó dìgbà tí àwọn abo náà ò bá tọ́ ọmọ lọ́wọ́ kára wọn tó lè wà lọ́nà wọn a máa lò tó ogún ọdún sí ọgbọ̀n ọdún nínú igbó ẹ wá jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ìlábùrù tó ń ṣe ọṣẹ́ ní South Africa tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀bi àwọn èèyàn náà ni o àkọ́kọ́ àwa la lọ bá wọn tá a kọ́lé kọ́ ilé iṣẹ́ dé ọ̀dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì báwọn èèyàn bá ti rí ọ̀bọ àbí ẹranko ìgbẹ́ míì láì ṣe èyí téèyàn ń sìn nílé ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní ọ̀gẹ̀dẹ̀ mìndìmíǹdì àti gbogbo ẹ̀. hey oh my god what a beautiful monkey wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún un ní oúnjẹ èyí ò bójúmu o pàápàá jùlọ tẹ́ ẹ bá lọ ilé tí wọ́n ń kó ẹranko sí tí wọ́n ń pè ní zoo ẹ ti rí i tí wọ́n ti kọ́ síbẹ̀ wípé do not feed the animal. àkọ́kọ́ òǹgbẹ lè pa àwọn ẹranko inú igbó ṣùgbọ́n àìrí oúnjẹ jẹ kìí sábà pa àwọn ẹranko bí ọ̀bọ àtàwọn tó kù tó jẹ́ pé ewébẹ̀ àti èso pọ̀ nínú oúnjẹ wọn aburú méjì ló wá wà nínú kéèyàn máa fún wọn lóúnjẹ láìsí pé èèyàn ló ń sìn wọn àkọ́kọ́ oúnjẹ táwa èèyàn ń jẹ ti máa ń dùn ju èyí sì lè jẹ́ kí wọ́n sanra àbàdì tàbí kí eyín wọn má ní agbára mọ́ aburú ẹlẹ́ẹ̀kejì ni pé wọn ò ní ní ìbẹ̀rù fún àwọn èèyàn mọ́ èèyàn lè máa lọ kí wọ́n já báàgì gbàmúlùwà rẹ̀ lọ́wọ́ ìdí ni wípé ọpọlọ wọn ti máa sọ fún wọn pé bó o bá ti rí èèyàn o ti róúnjẹ bó o bá ti rí èèyàn o ti róúnjẹ irú èyí ló ti mú àwọn ìlábùrú Chakma tó ń gbé Cape Town lára ní orílẹ̀-èdè South Africa tó fi tí wọ́n ń wọlé àwọn èèyàn lọ jí oríṣiríṣi nítorí wípé òǹkà wọn tún ti wá ń lọ sílẹ̀ ìjọba South Africa ti fòfin de pípa wọn lágbègbè náà ńláwọn ìlábùrò náà bá ń ṣe bí ọmọ ìjọba lóòótọ́ bóoru bá fi ń mú tẹ́ ẹ wá ṣí fèrèsé sílẹ̀ wọ́n wọlé wá ni bẹ́ẹ̀ ò bá ti wíńdò yín láti inú dáadáa wọ́n tún ṣí i láti ta tí wọ́n sì jà yín lólè bẹ́ẹ̀ bá tilẹ̀kùn mọ́tò yín dáadáa wọ́n ṣí wọ́n wọnú ẹ̀ wọ́n sì gbé báàgì yín lọ àwọn kan ti ẹ̀wà tí wọn ò bẹ̀rù mọ́ débi wípé wọn ò lọ sí ilé oúnjẹ níbi tí ọ̀pọ̀ àwọn èèyàn ti ń jẹun wọ́n sì gbé oúnjẹ níwájú wọn gẹ́gẹ́ bí fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí kódà àwọn kan wà nínú wọn tí wọ́n máa ń ja olè ojú ọ̀nà márosẹ̀ èyí ìgárá ọlọ́ṣà làwọn yùn wọ́n kọ́kọ́ máa ṣe nǹkan tí yóò múnú yín dùn àwọn míì lè máa bára wọn lájọṣepọ̀ tàbí nǹkan kan débi wípé gbogbo yín ó páàkì ọkọ̀ ẹ wàá bọ́ọ̀lẹ̀ àwọn tí wọ́n bá rìnrìn àjò afẹ́ lọ bẹ̀ èyún àwọn tourist lélẹ́yìí máa ń sábà ṣẹlẹ̀ sí jù bí gbogbo yín bá ti wá yọ fóònù yín jáde tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kámẹ́rà pé ọ̀bọ ló ṣe kinní yìí kinní kan wọ́n ti ní àwọn ẹgbẹ́ wọn tí ó gbọ̀nà ẹ̀yìn lọ tí wọ́n ṣílẹ̀kùn mọ́tò yín wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wo gbogbo nǹkan tí wọ́n bá lè rí mú níbẹ̀ tí wọ́n sì kó o sá lọ kọ́lọ́run ó ṣàánú wa. ibi tó tún wá burú sí ẹni wípé bí wọ́n bá ti gba nǹkan yín tẹ́ ẹ bá fẹ́ gbà á padà àfi ká ẹ dúró kí wọ́n tú u wò kí wọ́n mú gbogbo ohun tí wọ́n bá fẹ́ mú bẹ̀ tán kí wọ́n gbé yòókù ńlẹ̀ o bẹ́ẹ̀ bá gbìyànjú pé ẹ fẹ́ bá àwọn ìlábùrù fà á à wọ́n lè gé eyín jẹ o ṣé ẹ sì rántí pé mo ní eyín ọ̀kan wọn ó gùn ju ti ẹkùn lọ kò ní í dáa o ọ̀rọ̀ yìí ti wá débi wípé wọ́n gba ọlọ́dẹ tó ń lé wọn tó sì ń yin ìbọn ọta oníke tí ò lè pa wọ́n mọ́ wọn kódà àwọn onílé ìyún landlord association ní Cape Town wọ́n ń ṣí WhatsApp group nítorí àti máa dáàbò bo ilé ara wọn kí wọ́n sì máa ṣe alamí fúnra wọn lórí ọ̀rọ̀ ìlábùrù ẹ ò rí pé ó gbẹnu tán kí ọlọ́run ó ṣàánú wa ẹ má gbàgbé láti subscribe sí youtube mi ní www.youtube.com slash at àròjinlẹ̀ one bẹ́yìn ò báyìí tí ì ṣe bẹ́ẹ̀ ẹ sì bá mi fìfẹ́ hàn sí fídíò yìí dáadáa àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gíbò lu ọgbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn ó lè jo àbúrò kéré ó tóbi kò ní í ṣe kòńgẹ́ ẹnìkọ̀ọ̀kan wa o ẹ kú kalẹ̀.